Ẹ káàbọ̀ sí lesson seventeen. So ní lesson seventeen, a fẹ́ improve bí Facebook sign in button ṣe rí. So nǹkan tá a máa kọ́kọ́ ṣe ni pé a máa lọ sí server project wa, a máa lọ www root, a máa ṣí lọ sí CSS folder. Okay. A a máa lọ server project server project la máa lọ so a máa ṣí www root a máa ṣí css folder so a máa ṣí socialbutton.css so a máa create class kan fún Google so bí class sorry a máa create class fún Facebook so bí class Facebook wa ṣe rí nìyí. So a ti class on Facebook. lẹ́yìn tá a ti add class Facebook yìí the next thing tá a máa ṣe ni pé a máa lọ sínú areas identity pages folder. a máa ṣe register.c#html. A ti ní if condition kan fún Google. This time around, a máa wá ní else if fún Facebook. So, tí provider name tó bá jẹ́ Facebook, ó ṣe máa rí ni goes lé bó ṣe máa rí ta Project work. So tá a bá click register Be Facebook bọ́ ti ṣe rí nìyí sìn. So ó ìgùn kankan tá a bá ń ṣe a máa ní láti ṣe fún login button náà. A máa ṣe fún login button a máa ní láti stop app one. so nǹkan tá a máa ṣe ń sìn ni pé a máa lọ sí inú login dot c sharp html a máa wá in between if àti else a máa fi else if sí between fún facebook login. so lẹ́yìn tá a ti ṣe léyìí tán project one. do cavalo noguense. Artigo de Botinfo, Facebook artigo. Yate Trail. Yeah, about that. so ẹ ṣé tẹ́ ẹ bá wa fìfẹ́ wò fídíò yìí